الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي على نبينا رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn dúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ibi tí a wà láti lè máa sọ̀rọ̀ lórí mẹ́wàá ẹgbẹ̀rún Ramadan gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú mímà nípa pé tí Ramadan bá ti ń lọ sópin báyìí ìgbẹ̀yìn rẹ̀ ó lóore ju àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ zahaba ma'zamuhu wa baqiya a'zamuhu nító pọ̀ jù ó ti lọ nító tóbi jù òun náà ló ń bọ̀ wá tí Ramadan bá ń bọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ṣe lálàáfíà láti inú muslim mama ahmed inú hadith abu hurira ló ní pé ọjá afọn ṣáàrù mubarak oṣù alábàárkà oṣù abáyín ẹ̀rí allah subhanahu wa ta'ala ìfàrọ̀dọ̀ alaykum siyamahu ó ṣe àwẹ̀ rẹ̀ ní gbígbà ó ṣe lọ́nà ìrìn lórí níparí hadith náà anábíwa muhammad sallallahu alaihi wasallam ló máa sọ pé fihi laylatun khayrun min alfi shahr òru kan bẹ nígbẹ̀yìn ramadan ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó lóore ju 83 years lọ àti some months àtàwọn oṣù díẹ̀ àmàlùhórí máa kọ́ ìrọ̀ ha ẹni bá ṣorí rẹ̀ léwọ̀ fún fakọ̀dẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ṣorí léwọ̀ fún ẹ̀rí ibò láti fẹ́ lo ìgbẹ̀yìn mẹ́wàá yìí ní lílò dáadáa ń bẹ nínú ọ̀rọ̀ tí yalawa Aisha radiyallahu anha kọ́lọ̀ọ̀bá kó bá wa kẹ́ ọ sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ó máa ń ṣe ìgbìyànjú ẹ̀rí káàna rasulullah sallallahu alaihi wasallam yajtahid fi al-ashr al-awakhir ma lam yajtahid fi ghayrihi àníbi máa ń ṣe gbìyànjú nínú mẹ́wàá gbẹ̀yìn oṣù ramadan ju èyí tí ń bẹ látẹ̀yìnwá lọ èyí ni pé máa ń pọ̀ ní ẹni tí máa ń ṣe dáadáa nínú hadith mi ó ní pé shadda mizarahu ní máa ń di aṣọ rẹ̀ kì í súnmọ́ àwọn ìyàwó rẹ̀ wajadda yóò tún ṣe gbìyànjú wa ahya layla yóò yí òun yẹn òun ni pé yóò ṣe náfìlà ń bẹ́ẹ̀ yóò ka alukur'ani ń bẹ́ẹ̀ yóò ṣe àwọn dáadáa ń bẹ́ẹ̀ bákan náà wáyé kọ́dọ̀ àhàlà yóò tún jí àwọn ará ilé rẹ̀ èyí wù ní pé yóò tún jí àwọn ará ilé rẹ̀ pé káwọn tó ṣe tọ́lọ́run fún ṣe náfìlà àwa tí a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí a lóru yìí bá níbà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gbó ṣe lò nínú rẹ̀ òun náà ni pé nínú bá níbi ṣe ń lò òun náà ni pé a ní bí a máa ṣe nẹ́fìlà lóru mẹ́wàá gbẹ̀yìn yìí gẹ́bí ṣe máa ń ṣe láwọn yìí tí ń bọ̀ wá tẹ́lẹ̀ àmọ́ mẹ́wàá gbẹ̀yìn yẹn ó máa ń ṣe ìmọ̀ ń pọ̀ ju títí tàtẹ̀yìn wá lọ náà anígbà Muhammad sallallahu alaihi wasallam ó ti wà ọjọ́ mẹ́wàá ìwọlé láti ìgbà tó wọ́n bá ti wọ̀ ní alẹ́ 21 kí mùsùlùmí ọmọ a fi ṣeré láti alẹ́ 21 yẹn títí ló fi di òpin Ramadan torí pé ó ṣeéṣe kọjọ́ pé alẹ́ 21 ni kọ́mọ́ jẹ́ alẹ́ gbàmí àníkà Muhammad sallallahu alaihi wasallam oníkáwá sí wítìrí mẹ́wàá gbẹ̀yìn Ramadan níbi àwọn ìgbà ní oníkáwá sí gbẹ̀yìn Ramadan a eléyìí ni kí àwọn mùsùlùmí kí adúnímá bá níbi ṣe máa ń wá wọn láà níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ní máa ń ṣe ìkẹ́kàá àwọn ìyàwó rẹ̀ náà tún máa ń ṣe ìtìkáàf lẹ́yìn ìgbà tá ànábì kú tán sallallahu alaihi wasallam nínú nǹkan tó tó pọ̀ tẹ́ ká máa ṣe láwọn alẹ́ yìí àtàwọn ọjọ́ mẹ́wàá yìí láti ìgbà tí last ten days Ramadan bá ti wọlé ẹ́ a láti tún máa ṣe àwọn dáadáa ká tó lọ sí ibòmíì iṣẹ́ kìyàmù lẹ́yìn ìdìde dúró lóru Ramadan ó lẹ́ṣà tí Laylatul Qadr tún wá lẹ́ṣà lọ́tọ̀ a méjèèjì ní ká papọ̀ àwọn afá sọ pé kí ló dé tí wọn ò mú pàtíkúlá dè wá fún wa ẹ́ nítorí pé kálíbà pọ̀ lẹ́ni tó ṣe dáadáa a ṣe dáadáa a ṣe dédé Lailatul Qadr a tún a ṣe dáadáa nínú àwọn òru mí bẹ́ẹ̀ a nínú rẹ̀ òun náà ni al-i'tikaf ìkóraró sí mọ́sánásí a lè ṣe láti alẹ́ 24th títí wọ ìgbẹ̀yìn Ramadan tí ó fi di alẹ́ tí wọ́n kéde oṣù wípé wọ́n ti rí oṣù Shawwal èyí tá fi sọdún a dẹ̀ lè ṣe láti àárọ̀ ìbẹ̀rẹ̀ ẹ́ 21 ká ṣe wọ àárọ̀ ọjọ́ ọdún eléyìí nínú àwọn ọ̀nà tí a fi lè ṣe ẹ̀ǹtẹ̀káàfù ni náà bákan náà ẹ̀ǹtẹ̀káàfù ni ẹni tó bá lè ṣe fún ó lè ṣe àwọn táìmù tó lọ́n bá gbà láàyè ma torí pé ó ní kékeré ó ní púpọ̀ jẹ́ bó ṣe báwọn kan nínú àwọn skọ́là nínú èyí tó tẹ̀wọ̀n jùlọ wípé ìyẹn lè ṣe ìtìkáàfù lọ́jọ́ kan a dẹ̀ lè ṣe lálẹ́ àwa tí iṣẹ́ wọ̀ bá gbà wá láyè láti máa lè ṣe ní àárọ̀ mọ́ ọ̀sán bákan náà nínú àwọn akọ́tọ́ ẹ̀ká dún nímọ́ òun náà ní ká pọ̀ ẹni tí ó mọ̀ sí sọ́dákọ̀ nínú àwọn owó tó mọ́ fáwọn tó tọ́ sí ká máa sí sọ́dákọ̀ fáwọn tó súnmọ́ wa tán sí wọ́n jìnà sí wa bákanáà iṣẹ́ tilawatul Qur'an kí o máa ka Al-Qur'an Karim kí o máa ronú sí kí o tún máa lọ kọ́ lọ́dọ̀ àwọn èèyàn náà bèèrè tí o bá yí ọ ká máa ka Qur'an lẹ́ni tó tún máa ronú sí túnmà rẹ̀ ká máa pọ̀ lẹ́ni tó máa ṣàdúrà Àìṣà ọ̀dọ̀ láàánihà òun bèèrè lọ́wọ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam pé tó bá so káwa náà pọ̀ lẹ́ni tó mọ̀ wí gbólóhùn yìí àtàwọn gbólóhùn míì tí ó jẹ́ gbólóhùn tó dáa gẹ́gẹ́ bí astaghfirullah astaghfirullah wa tubu ilayh àtàwọn gbólóhùn míì la ilaha illallah wahdahu la sharika lah yàwúlé múlùkù wàlá alhamdu wa ala kulli shay qadir àtàwọn gbólóhùn mi gẹ́bí sàṣàlátù fún àníbà muhammad sallallahu alaihi wasallam àmìta pọ̀ lẹ́ni tí ó ma wíjù òun náà ni allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni torí pé àyíṣà rọ̀dà anha níta níbi kọ́ nìyẹn káàdì tún lè sàdúà orí ara wa fúlédè wa fáwọn mùsùlùmí káàkiri lágbàáyé bákan náà kéèyàn tún yọ zàká fẹni tí ọlá yẹ pé owó rẹ̀ zàká ti wọ̀ ọ́ bákan náà àwọn àmọ́lẹ̀ khairat àwọn iṣẹ́ olóore kápọ̀lẹ́ tí ó máa ṣe ìran àwọn èèyàn lọ́wọ́ ìgbébùkátà kó fáwọn èèyàn ìṣe dáadáa ìbáwọn ìran àwọn èèyàn lọ lórí dáadáa ẹ́n ìgbénira kó fún wọn àwọn ẹbí wa ká tún dà wọn pọ̀ bàbá wa ká pè wọn ìyá wa ká pè wọn ká ṣe dáadáa sí wọn eléyìí nínú àwọn kọfẹ́ ká dónímá nínú àwọn òru yìí àtàwọn ọ̀sán rẹ̀ ni bákan náà ká ṣe dáadáa sáwọn mẹ̀kúnnù wọ́n súnmọ́ wa ni wọ́n jìnà sí wa ni kátó wá ní ìkláàs lórí gbogbo àwọn kan tá à ń ṣe yìí àwọn yìí tá sọ yìí ni àbáwọn kan mí ni táàmù ìpé ọlọ́run bá Allah ní ìkláàs ká ẹ̀rí anígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní la yaqbalu Allahu ẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala la yaqbalu Allahu amalan illa ma kana lahu khalisan aw tubia bihi wajhuhu iṣẹ́ kan ọlọ́run bò nígbà àyàfi iṣẹ́ tí yẹn bá fi wó ojú rí rẹ̀ àbíyàn fi wá ìyọnu rẹ̀ tí yẹn ṣe nítorí tọ́lọ́run àbíyàn fi wó ojú rí ọlọ́run ọba anígbà Muhammad sallallahu but ẹni tó ṣiṣẹ́ yìí ó ń wẹ̀sán níta ìwọ̀n káwọn èèyàn máa gbàgbé òun àníbi sọ pé ọlọ́run ò ní gba iṣẹ́ kì í tíyàn bá ṣe nítorí títọ́ ọlọ́run wa ẹ jẹ́ ká máa ṣàfọmọ́ ṣẹ́ wa ká jìnà sí gbogbo àwọn kan tó lè kó wa láìrójú kúrò níbi ṣe títọ́ ọlọ́run ọba ká sí gbogbo àwọn àdádásílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kájìnà sí àdúà yìí wà á ṣe lórí ìdúró wà á kásẹ̀ sókè àdúà yìí wà á lọ ṣe lórí òkè kan àdúà yìí wà á lọ wọ alúwà tí yóò ní kírun jama tí yóò ní kírun ẹ̀ jọmọ́ tí ọmọ ìmọ̀ ṣe gbogbo àwọn àdúà lórí yọ nínú mẹ́wàá gbẹ̀yìn bí ó ṣe dá nínú àwọn ọjọ́ mi torí pé ìṣẹ́ lọ́wọ́ bá nínú mẹ́wàá gbẹ̀yìn ẹ̀ o ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà tó tóbi gẹ́gẹ́ àwọn onímọ̀ ṣe sọ bákan náà kájìnà sí ìmẹ̀ṣẹ̀ mi ẹ́ ká máa náwó nítorí káwọn ìlú bá yìn wá àbí ká máa ṣe jọ́sìn torí kí wọ́n lè pòrá lẹ́ni ọlọ́run bákan náà àwọn kọ̀rọ̀fàt tí wọ́n mú wá lóru yìí ẹ̀rí wípé lágbájá òun lórílẹ̀ látòlọ̀ kọ́dẹ̀ igi wá balẹ̀ igi èdèdè ìṣẹ́jú kan sí kejì ni òru eléyìí lé títí lọ́mọ fi mọ́ni sàlámù ní híyá hátà mọ́tòlá ìfàjẹ̀ ní tí ọlọ́run bá sọ fún wa ní pé títí tí fájúrò fi tó ni tóun bá ti wọ̀ àti wọ̀ alẹ́ ìgbà tá tí ń òru sí òun lẹ́yìn ṣáì títí di ilé òfin ma àmọ́ àwọn àpẹẹrẹ èyí tí súnà mú wá ẹ̀rí wípé ìfọ̀kànbalẹ̀ yóò wà pẹ̀lú yàn láwọn alẹ́ yìí bákan náà mùmíní yóò ní ìṣòro òsọ́rẹ̀ tó ní pé ìgbáyà rẹ̀ ó clear tọ́lọ́wọ́n ó wú yẹn ṣe inú yóò dùn ìfọ̀kànbalẹ̀ ó wà nú ẹ̀mí gbogbo àwọn eléyìí ní tí àwọn onímọ̀ sọ nìyẹn lábẹ́ àwọn hadith àtàwọn ayàlùkọ̀hán tó wá ní orí rẹ̀ bákan náà òòrùn jọ yẹn mọ́júmọ́ jọ yẹn òòrùn tí ó yọ láàárọ̀ ó ní kò ní tara àwọn afáìsìn gẹ́bí ṣe ń bẹ nínú hadith ní kúrò òun tara àwọn afẹ́sìn sọ pé torí pípọ̀ àwọn màláíkà tí wọ́n wà lórílẹ̀ Allahu Akbar sórí náà ìntàn níbi bá fún wa ní roma lórí àwọn àpẹẹrẹ báyìí òní ìjà máa dúró lé lórí àmọ́ àwọn àpẹẹrẹ mìíràn táwọn yóò mú wá igi ó balẹ̀ ilé olulẹ̀ ẹnìkan ní orí ẹ tó bá ṣe dédé rẹ̀ lórílẹ̀ látọ̀ lọ́kọ́dẹ̀ gbogbo àwọn èèyàn kọ̀rọ̀ fáàtì ni àwọn ìtọ́ tó yẹ a ní gbàgbọ́ sí ni a ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àwọn ìjọsìn tí a kà fún wa yìí ni àwọn míì náà tó ní tí gbogbo àwọn tẹ́ bú tẹ́ máa ṣe tí èyàn fi rójú rẹ̀ ọlọ́run bá ń bẹ̀ ọlọ́run bá kọ́ sí èmi àti ikú níbẹ̀ wa sallallahu wa sallama ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa